kiteya kaka adu kaka gari no bara hinka no gonu ko siriyate hinika kuna no duka gonu hay bongo hindi kuna na gonu hano no kun mi jingura fo no marsa o ka banci no sen no na makala rubuyo na ya sita kaci akbaru min kasin nan aksar min ka tajurba eh kaci o ka abisani jiri hay abisani lakari abisani la samu janno marsa no gonu ko biti meten no bate kaza kafuru wa siriya kaduwa ay wakati manjanik ay ka nche manjanik ngano eh ay ka ncinko zama fartanga fartanga na ngaci wa fartanga te da yano na di dite wa ta tai bebeni sadi woyo ngai mane kan mekoto woyo mane kan mekoto wa zakada makuna ka koto ka bibiliya ka furu na a kai kura kuna no manja kan ziye la sabo wani na kawo to insha Allah haikan tana nganna Ibrahim alaihi salatu wassalam nganna zakadam fartan gandi kuna kanna bibili cifo kaza ko furuni ne kuna halita ka bara gonan duniya kuna kuru pat non kuru wullu me fo suwa sakalen sede boro nal jom faron ko yana wullu kan kuru na wullu yedi te nan gono koci in norfe tabaraka wa ta'ala irken ke tere beyo banna irke ntan hen ibrahim ngano za ko furni na kuna yau de a marsa npe tere iko na marsa nga ibrahim halaka ni no kuna me a yayi ka bota man pe tare se am duniya batu me kuna am to ntan hen no de me ibrahim foron ku bota a torke na sifaka inna ibrahim kana umma annabi ibrahim faron kubota a bara no zanga jamaka a bara ma an duniya wa zemini jamaka gunan duniya kunan mari zemini ba jina hinka jama fo zemini fo kurpai ne ngene ngani zemini fo chinni annabi ibrahim faron kubota a sawan na jama fo ngene zakar man fawi kurpai na atan dugon na fa ibrahim a hambura no rupe to kurpai ma riyo bon wo gomina pe tele hamburu zakati yana cene hmm nadi ngano ka bara na furudi ci fo ngarpe i ko peci malaika jibrila sai alaihi salam hari ambara ibrahim mo toni ne di kuna jibrila majina sai nindi ama gari nindi annabi ibrahim mo toni ne di kuna agari, Abdullah abdullahi jibril alaihi salam a kai kago nindi ko ka atoni toni ndi ci fo ngana malaika jibrila gari a boro ko guru hay ka ba hunu jibrila me ngaci ibrahim se alaka haja marsan gol na bukata ko aga kan ba an tense ngan da ibrahim ta se amma anta fala de ni a hansi na khalita gana ba bukata ceji asuba asuba nga ca se ka de ya na jibrila ca se ka marsan sin na bukata ko aga ka baran hansu na khalita shammakameza kali kweŋŋaale amaniteemo kuneono nga ndabe ibrahim chikamu elikwe hongo yagaza kabisa ankameza ka ŋŋaale nunka gona elikwe gonna aneo gono ebeyo aisu kameza ka ŋŋaale gudunmuwa ka kwetere biya ka himan nahe aga tasem to kan dabi ibrahim na cine dici cifo in nor kweti meteru wuru kulna ya naru nindi nor kwetere cinni ne se ni ne kuni bardan wa salaman ala ibrahim marsoso maki yen te mayei yei yo ka bara alafiya mane irpe tere tan henno ibrahim se وأرادوا به كيدا أما يشير سيكا إن نرتا إيكو كي كابتشي كوني بردا وسلاما ما يي ما تي نينفو كابرا إن يي يي يو كابرا على فيا مني أما يشير سيكا دا نتي كاربي إيكو بيتشي وسلاما yayyo di alafiya magona kuna da yayyo ya yi da ibrahim cuta kai insha Allah ci fonga ni na di yayi ta ni na di yayi ibrahim alaihi salatu salam na bar haika a goro a kuna kan duka ba a furni na di kuna na tube no kacin ne a kai tutiki ka da yo nan duka kana karfo ka ho ho na kan na furni na di kuna ci karfoyedi ka baran don na hon nadi karfoyedi no ni nadi ma ka kanti kanti na chere bara hen ka do abongo jibril alayhi salam wakati ka bine kadi inorte iko pe nam agana aljanna kuna ka bara hen ka na toko fo ka kite toko di nga bara hen ka jibril che ka na no ibrahim se no na toko di paka nga na jibril a goro yo ni nadi kuna no ko faji nga peidi bɔngɔli peri pɛɛri namrud ŋa bara hay ka a za a giranda bongo. ko hɔnne ka ibrahim na bɔr fo bara hay ka wuguro ni ne dukuna ko faji za bɔngɔ dɔɔdi ŋa na kamete annabi ibrahim sai kiteya kana kamete ibrahim sai ŋa ibrahim bongo na kammete ase insha allah ba men gonna biya ta wil fi ma'ani tanzim kise yo kurguna kuma ka a ana kamete annabi ibrahim sai nga nabi ibrahim alayhi salatu wasalam nga bere ka ci marsa aman ha mahini ka nani ka tulu ka dirani na kuna ka hunu kite kan da ibrahim ci den can hunu morso hay nani ka hunu nga ci to hunurin dia nga nabi ibrahim tunu ko dirani na di kuna har ka kai to a hunu hay fana do ka hunu hai ka ba hunu kai di me nga ci a ci kam ngana di kai di agon na gabi yo agon na yiko marsa aɓacci hay kana ho dummuno hoyona aɓa dummu ɓeneri peedi ka sara abine yenna hay kan nori peedi te ga foro ganu kana se hoyo ho dubutaci ho dubutacino gana kurtay dummu ka talke marani kadi ɓeji toro mari miki gona kamneni to gari nanaman tuba bine inchallah ɗum tan fa andaɓe ibrahim cikano Ah, ka a bara a hunu kita di ngana ha marsa ni ne dikuna sa kan goro di isko makonni nan da ibrahim ci insha allah jibli hay ka da kan ngate alfawo ci jibli hin zana ten be kai ko ci awo jibli yana ta annabi ibrahim alaihi salam kaci nga jibli hin zakan ta ni ne kuna o jibli yedi za a barar kenan halita ngan gonan duniya batumi na kan na nga da nineri ka, hunu yo kan nga hunu nga da taba kadu wa heu ba no ka gun nga faru ko sawaye nga se kakani nga se da nga wakati kan nga gora ni ne kuna di insha Allah ni ne kuna di nga ne heu mutu ko sawaye nga se ko ba ni ko kani sabi sabu kan nga hunu batu to yi ko nan sa rika wa aradu bihi kaida nufi men na Ibrahim alaihi salam maci haikan na hundelala ne فجعلناهم الأخسرين إريو كي تريتي هاي كرينا تانا دي بيرنسي حسارا كمي nga ya ce hai kan hasara te inda un wahala ka turi kuma kani ne dam in haiwa kurfai di fara den don gisi nan in hayo zaka in ari tani na kama sari fulani yana ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها رسول الله صلى الله عليه وسلم ووهبنا له إسحاق ويعقوب نافلة irikpe tere i kodu kaci hay ka irina gomini ta se na ko ka bara a hay irikpe tere ci hay ka irina gomini ta se na ko ngano ishaka ka a bara irina se na ya akuba ka ngari bara noni na fila tɔntɔni nɔ kari na ngari tɔntɔna se ngari bara se no aha mana domi ishaka nga ko ya akuba wa kullan ja'alna salihin in kuro kan margo sen ni tense sallallahu alaihi wa sallam za ibrahim ka kai din na ishihaka na yaquba da kurpai irke tare iko na gomini tense no me na shirya irin nan dam irke tare tangen ne kuna وجعلناهم أئمة يهدون بأمرنا نارنا نشبون kan عن ya bar haika in ji na. ba mai se na bar haika ndan danin nan da nan bar haika mboro sirian ko ki bayin ka bar daidai alhaq bi amrina bi amurina nar petere ngana hini no yo ngaro nar petere ngana foro ka bar nan foro nan wa auhayna ilaihim fi'la alkhairat irdu ka bar haikari na diya tare to ninga ircinseka nohune kuna kurpai o kari bukatan na nono ni fi'il khairatin alheri bayyano ri ba wa bar haika no gona kuna kote wa iqama as-salat jingari ni wo kulan na ra kuga ten na wakati mani bon wa ita az-zakat arziki ka barar petere i kono nono kuna ni de jiri yari ni wo kan medan ko zakaka akuna

innahum kanu qauma sawin fasiqin domin borfoyeno ka sa kan gono bai berkete kurpati kunano gono borfoyeno me ka meri harika jasa wa adkhalnahu fi rahmatina erici haika eri ta ihe nneyo erici haika rinna mu kurani me eri kwetere ngmene zinkai beri di eri na nkurani zinka idi kuna ngono eri pete be ngana aljanna eri na gomini ten sen na aljanna huru yeme eri ngana zinka ibe ndi akuna na innahu min as-salihin domi barfo no kan ngono tan hen no kuna nguri pete re gana gani hen no wa nuhan iz nada rabbahu ونوحا إذ نادى ربه تو عليه الصلاة والسلام إري نبرو فاجي جسي نوح بلامك mun mutawassilahi mun akhtubu alayhi salam iri ban mace ai kan na fa a faji ganani mun al'umma sai eh, iznada rabbahu min qabl ngano wakati ka nuhu bara haika anam kammeza koga norke ke beri mare eh. fastajabna la aci haika na kammeza kabar haika gono ko gun norke ke beri mare aci inni maghlub fantasar irkai a ci hinin te wuru aboro di nari zaya irpe ma ga ma te ma ko wuru in nor pe ci fasta ta la ka bina ci hay ka na ngare di teni iri na ngare ka na rike tere i ko ngare ni anari ma cheni i tutu ase fanajjaynahu wa ahlahu min al-kawbi al-azim iri ci hay karina a cira me ka ka zangan na mene yaliyo ka bara in yardan na dini di irin nan cira ka ka binebibi bibi ka bara a kasu ka tiki dari di kuna ngano tufan di har ka bara a kihai kana an duniya ba man kori di irin na coro cira ka ka halaka di kuna ونصرناه من القوم الذين كذبوا بآياتنا إربو كاتيا إكارينا تيمكو مي كاتكي wokayo nte ci gutuliyo ka bara riyo ko itere ka bara mmanu nka ka ka إنهم كانوا قوم سوء فأغرقناهم إنهم كانوا قوم سوء دمي بورفينو كا nkpeyci borfoyo كا هنا يكون بيكا بدا هنا hunaniyo بي بركته فأغرقناهم أصابنا ني أغرقناهم إن كيتري إيكو تشي كارينا ميلاني طوفان هردكونا وداود وسليمان إذ يحكمان في الحرب to rasulullah الله عليه وسلم enar ke i ko pe gono ko gana ni bise qur'an kuna alaihi salam eri ke i ko pe chan ni bise eri na boro fa ji jisi eri ba magana gana ni ngare umma se qur'an o kuna mahangadan kama me daud alaihi salam na ako sulaimana bun daud ngano mfaji mo ya sha bara atte iri ban ma gananin manal umma sai muhammadan kama إذ يحكمان في الحرب ngano saka bara na hukumi sitan borin kadi ganyi kai ko senni kuna إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين إن نربي أقول كوش رسول صلى الله عليه وسلم ngano sa ka bara ganyi kwe ka bara ci haika na ganyi siriya ne nga na ciwo kwe nga ci haika na memuna ya tam nga bara haika memuna ya di ci haika nke bon wakari irke tan di ganyi kuna ka bara haika na ganyi di lalani to mo ka ya sha bara suleiman na daud na hukumisi tani eriyo kwetere ikomo kuna no si kumusiri kulpe agara ka ahunu ngano albayo gono ko chirise ka